ìmọ̀lẹ́ nwere yìí. ọbẹ̀ tàlàyé fún wa nípa ìdájọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam nípa gbígbẹ̀san lórí gbogbo ẹni tí ọba fi lè ṣekú pẹ̀lú obìnrin kan. irun tó náà náà ni wọ́n sì fún náà ó wá nínú sahih al-bukhari àti muslim ìpè yahudi kan rọ́bọ́ ra'sa jariyatin bayna hajarayni ala awdahin laha ala awdahin laha wọ́n ní yahudi kan. ní ayé anabi muhammad sallallahu alayhi wa sallam ọfọ ẹrúbìnrin kan lórí ọfọ ẹrúbìnrin kan lórí láàrin òkúta méjì ó gbé orí rẹ̀ sí àárín òkúta méjì ó wá fi òkúta méjèèjì ó fi fọ́ orí rẹ̀ ìka burúkú kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ àlẹ́ àwòbọ̀ àìlẹ́hà nítorí kó fẹ́ gba àwọn gold àwọn nǹkan ọ̀ṣọ́ ara obìnrin ó fẹ́ jí gbé wọ́n á wò pé kò sọ́nà kan tó ń lè gbà láti jí ntí ń bẹ lára obìnrin yìí nírọ̀rùn àfi kó òun ti ṣe pupa báyìí. sọ ó xèdá anábì sallallahu alaihi wasallam ní ìgbà tí wọ́n fẹjọ́ sùn ọ̀pọ̀ aláṣẹ pé kí wọ́n mú Yahudi tó ṣe pupa obìnrin yìí fẹ̀ẹ̀tọ́rọ́ ó sì jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni ntí wọn lò ń ṣe òun ṣe fa amara rasulillahi sallallahu alayhi wa sallam an yurabba ra'sahu bayna hajarayn wọn náà kàn fọ́ orí rẹ̀ wọn fi òkúta méjì fi fọ́ orí rẹ̀ papọ̀ wọn á fi òkúta méjì wọn á gbé orí rẹ̀ sí láàrin wọn á fòkúta méjì fọ́ orí tiẹ̀ náà dànù eléyìí jẹ́ ìdájọ́ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ìdájọ́ yìí ó mú àwọn àǹfààní tó pọ̀ jáde alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ọ̀nà ni qatlu rajuli bil mar'ah ìpè òfin ẹ̀sìn islam ó gbà fún wa ká pa ọkùnrin nítorí pọ́ba àti kókó obìnrin tọkùnrin bá pọ obìnrin wọn pa torí de eléyìí nítorí pọ́nà ẹlẹ́dàá sọ pé walakum fil qisasi hayatun ya ulil albab ìtẹ̀mí ń bẹ fún yín lára àgbẹ̀sán ẹ̀yin onílàákàyè ẹnikẹ́ni tó bá ti lè ṣekú pààyàn tóun náà sì ti mọ̀ pé ikú náà ní retí òun náà kò sí tàbí ṣùgbọ́n téèyàn bá fẹ́ pààyàn yọ káwọ́ ro kò ní mú èrò ọkàn rẹ̀ búburú ńṣẹ nígbà tó bá ti mọ̀ pé ẹ̀mí kan ò ju ẹ̀mí ẹni bá ti ṣekú pààyàn lọ́nà àìtọ́ nípa tọ̀tẹ̀ tó sì jẹ́ pé ntírú rẹ̀ lè ṣe púpà yẹn náà ló fi pa eléyìí tí ó mú wa ṣe àwọn nǹkan yẹn lámì pé ọmọ àmà pa ni o sì pa nípa tọ̀tẹ̀ pípa náà ni wọ́n pa wọn náà ẹni tó bá ti wọ́n mọ̀ pé wọ́n pa wọn kò sí tàbí ṣùgbọ́n pé kò ní ṣekú pẹ̀lú mi. walakum fil qisasi hayatun ya ulil albab ìsẹ̀mí ń bẹ fún inú gbẹ̀san ẹ̀yin onílàákàyè ní ayé jahiliya àwọn náà máa ń pa lówe pé alqatlu anfa lilqatl pípa ẹni tó bá pààyàn ni ò ní jẹ́ kí wọ́n tún pààyàn mọ́ pípa ẹni tó bá pààyàn ni ò ní jẹ́ ká tún rẹ́ni tí ó sì kú pẹ̀lú mímọ́ lọ́nà àbòtí torí de eléyìí ẹnìkan wà ní sọ fún wa pé tó bá ṣe pé ọkùnrin ni wọ́n bá pa láṣẹ̀ẹ́sì pa ọgọ́rùn-ún ràkúnmí láfi sanwó ẹ̀mí rẹ̀ tó bá sì jẹ́ pé obìnrin ni wọ́n bá pa láṣẹ̀ẹ́sì pa àádọ́ta ràkúnmí ni wọ́n fi sanwó ẹ̀mí ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ìdajì owó ẹ̀mí ọkùnrin òun náà lówó ẹ̀mí ti obìnrin ìgbà tí ìyá Maryam aleyha salam táwọn bí ọmọ tí ó wà nù wọn lóbìnrin eléyìí tó sì ṣe pé wọ́n ti ṣe ìlérí fún Allah wípé ọmọ tó wà nínú àwọn yìí o àwọn ṣèlérí pé àwọn ò fi sílẹ̀. Si àwọn òfìsílẹ̀ pátá porongodo fún Allah láti máa tọ́jú ilé ọlọ́ ní Baitul Maqdis ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa tó mú ìyá yìí bímọ ọ hàn sí wọn pé ọmọbìnrin làwọn bí ọmọbìnrin kò sì lè ṣerú ṣé táwọn ti ṣèlérí fún Allah páwọn ó fi ọmọ táwọn bá bi tè torí rẹ̀ níyà yẹn ti sọ pé. قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى أه إيوا الله يقولوا لدم أبوني مبيومي الله رب العالمين من تبش إنما تسجي pé ọkùnrin ò dàbí obìnrin téèyàn bá sọ̀rọ̀ àbí èèyàn bá hùwà àbí èèyàn bá ṣiṣẹ́ tó bá fi lè láṣìṣe nínú ọlọ́run ọbẹ̀ fi hàn lẹ̀ láì tún yàn sí tó bá lọ jẹ́ pàṣìṣe bá ń bẹ nínú ọ̀rọ̀ ya mọ́ríàmì ọlọ́run ọba tún sí torí ọ̀rọ̀ tó sọ pé wàlẹ́ ìṣẹ̀dẹ́kẹ́rú kẹlùńtà akọ dàbí abo bẹ́ẹ̀ ni òdodo ni ọkùnrin kò dàbí obìnrin ìdí inú tó fi jẹ́ pé owó ẹ̀mí ọkùnrin ọgọ́rùn-ún ràkúnmí ni ṣùgbọ́n owó ẹ̀mí obìnrin kọ́ àádọ́ta ràkúnmí ni sẹ́ni tí owó ẹ̀mí ti ọ̀wá tó tọkùnrin sọ̀wọ́ ayẹ ká pa á nígbà tọkùnrin bá pa á tó bá yẹ pé wọ́n máa ń pàdájì èèyàn ìdajì ọkùnrin lọ́yẹ kí wọ́n pa nílàáká ètò dúdú ní ìgbà tọkùnrin bá pọ̀ obìnrin ṣùgbọ́n kò sáàbọ̀ ẹ̀mí òfin ọlọ́run wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs a ti kọ àkọọ́lẹ̀ lé àwọn ẹrú wa lórí nípa bí ìgbẹ̀sán ti ṣe máa wáyé kíkẹ́ gbogbo ẹni tó bá gbẹ̀mí ẹnìkan wọ́n gbẹ̀mí tiẹ̀ náà ìjátẹ́lẹ̀ ìbáyé wa a ṣe pé tọkùnrin bá pa obìnrin wọ́n pa ọkùnrin náà ni o tọ́wá kóbìnrin náà lọ pa ọkùnrin kọ́ wọ́n pa obìnrin náà ni tó ń torí pé walakum fil qisasi hayatun ya ulil albab eléyìí ni ìdájọ́ òdodo eléyìí ni ìdájọ́ eléyìí tó mú ìṣèdọ́gba wá eléyìí tí ò ní à ń fi kó bọyọ̀ nínú yàtọ̀ sí nǹkan táwọn ẹlòmíì lè máa rò lórúkọ pé àwọn lajú àwọn gbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ lajú mọ gbọ́n àgọ́ lásán náà ni ẹ sì mọ̀ pé tí ọgbọ́n tó bá gorí àràbà tó bá gorí òro ó ṣe é ṣe kó padà jábọ́ lẹ́yìn kùlẹ̀ àgọ́ ọgbọ́n ò lè fi ṣe déédéé ọ̀rọ̀ lọ làákà ìwò lẹfẹ fi ṣe déédéé dájọ́ lọ afa hukm al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman li qawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú lẹ ń wá ni tá a lẹni tó dáa tó Allahu nídàájọ́ fáwọn ẹni tó lámàdájú kò sí ìdájọ́ tó lọ ní fáìnà ìdájọ́ tó lọ òun ló superior gbódájọ́ mìíyàn tó bá fi làákà àtàgbárí gbé kalẹ̀ òun gangan lára kò ní pẹ́ kò ní jìnnà tó ti hàn sí gbogbo ẹjọ́ tá a láǹda yìí kò dájú kó ṣe déédéé torí ẹ̀ ẹni bá pààyàn wọn pààyàn kìí ṣe pé nítorí wọn pààyàn ti tẹ̀wọ̀n gbére nítorí pé ẹ fi gbére eléyìí kò tí ì ṣe déédéé ọ̀ràn tó náà dá pípa ló ń pààyàn kò fẹ́ni tó pa sẹ́wọ̀n gbére tiẹ̀ náà ẹni tó ń pa àárín mọ́ báwo wá lẹni tó pààyàn ó ti wá jẹ́ pa kàn síìzì ọmọbì kan ọwọ́ pé kò ní lè lọ kò ní lè bọ̀ ìjọba ó tún máa ná nínú owó tí ò sí láti fi máa gàrí ẹ̀ tí wọ́n á ní àwọn agbére eléyìí pọ̀tọ́ wọ́n kí n láàfi dájọ́ fún ẹni tó máa mọ́ pààyàn pípa lọ́yẹ ká pọ̀ náà àníláyè jà iléyà ojú wọn dúdú wọn ò ní mà àyìnbá kan dá wọn láàmú náà láfi pé ayé wọn níjà iléyà àyìnbá kan dorí wọn kodò àwọn náà gbàngbà yẹn sọ pé alqatlu anfa lilqatl ṣíṣe kúpa ẹni tó bá ṣe kúpa yàn ló lè dènà à ń ṣe kúpa yàn lọ́nà àbòtì. wọ́n ti jẹ́ pé tọ́ gbogbo àwọn tí ń ṣòfin yẹyẹ yẹn kìí ṣe bàbá wọn náà pa kìí ṣe ọmọ wọn kìí ṣe ìyàwó àbọ̀kọ wọn ó dùn ún máa fẹnu fìjẹ chingom àmọ́ tó wá pé bàbá ọ̀daràn kan nínú àwọn tí ń ṣòfin kófin ni wọ́n bá pa tí ó wá ṣẹlẹ̀ kí wọ́n á fíṣítì ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi ẹni tó pa bàbá rẹ̀ sí wọ́n á fi lébẹ̀lì sẹ́ni kọ̀ọ̀kan lọ́rùn irú ẹ̀ṣẹ̀ tó dá tó fi dèrò bí wọ́n á rí lára igbá yẹn nìkan pé ẹni tó pa bàbá òun ti ń jẹ lágbájá nù tí wọ́n bá jẹ́ pé irin tí wọ́n fi ṣe géètì yẹn níbi tẹ́lẹ̀wọ̀n yẹn wà ó jẹ́ thirty mm ẹ rí i pé ẹni tó dá lójú pé òun ti rẹ́ni tó pa bàbá òun yun yóò fẹ́ fọwọ́ ya irin pé kò wọ́n lọ bẹ́ ẹni tó pa bàbá òun irú ẹjọ́ kẹjọ́ wò lẹ́ dá yìí àwọn ò rí bàbá mọ́ olórí ibú tó pa bàbá ní jẹ gàrí ní jẹ wàyí hìnà bọ́lọ̀ ń ṣe dọ́mìyàn nítorí pé bó ti ṣe pa bàbá tiẹ̀ tí wò rí bàbá rẹ̀ mọ́ kò sí nǹkan kan tó lè mú kọkàn rí ọ balẹ̀ kínú rí ó dùn bíi kápò náà wọ́n pa orí gàrí àtẹ̀wàjẹmọ́ ó ti parí ó ti parí bọ́lá ń ṣe dọ́mọ èèyàn nu òfin ọlọ́run ó gangan ló bá àdámọ́ ọmọ èèyàn mu àníṣin níṣin ẹnìkan kan má dání ni màá fi hàn ẹ́ pé mo burú màá fi hàn ẹ́ pé mo burú ọmọ sì rọ agbọ́wọ́ sórí tébù ọkàn sani àdáni hàn màá fi hàn pé mo burú ó sì gé lọ́wọ́ àwa náà fi hàn pé òfin ọlọ́run mú bérebére àkàgé oná lọ́wọ́ ni ẹ wọ́n ni à ẹ sọ gbogbo aráàlú sọ pé ńgbà gbogbo aráàlú bá jẹ́ ọ̀dájú ọ̀daràn kágé wọn lọ́wọ́ ńkọ́ kò sí tó burú wọ́n ti lè gẹ́lu mi lọ́wọ́ tọwọ́ tí ọmọ wa ṣiṣẹ́ ẹni gé lọ́wọ́ tó bá ti gé lọ́wọ́ kí ṣe alhamdulilayi. ah, wàlá inú mi ti àdùn ọkàn mi balẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ńlọ́wọ́ mọ́ àmì tó gé mi lọ́wọ́ náà ń kọ́ òun náà lọ́wọ́ ẹ̀rọ pé nù òfin ṣẹ̀rí àní tí wọ́n á gé ọ̀daràn lọ wọ́n ti wá ní agreement pẹ̀lú hospital kan ètò máa ti gé tagi ká máa mú bọ́ ẹ tètè sọ sínú kí ní ká kátẹ́gùn ọmọ fẹ́ sí kí ní àwọn bá fẹ́ pé kí ní wọ́n máa bí ọ̀dọ̀ akọlọ̀ mọ́ ẹ̀yin ò ti lọ ò ti lọ abẹ́rẹ́ tó bá bọ́ ní òkun kò tún ṣe mú ma ó di báyìí báyìí bó ti máa gbé kùkùté nǹkan náà lọ́mọ ìyá rẹ̀ yókù náà máa kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀wù ọ̀dá sùn àbí òye aha tó òfin ẹ̀sìn Islam òun gangan ni absolute justice torí látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó ṣe pé gbogbo ìdájọ́ rẹ̀ lódodo ló ti wá hmm. lọ́dọ̀ àwọn òfin kófin man-made law táwọn òyìnbó jẹ́ lè má mú fún àwọn ń sọ pé gbàdíjà ìjọ nìkan bá pààyàn tí àwọn aráàlú yẹn tó bá jẹ́ nine hundred and ninety nine wọ́n dínkù sí kínní nine hundred and ninety eight including ẹni tó pààyàn sá àwọn anìjà bá mú ẹni tó pààyàn tá a bá tún pa ọ̀nà kí la aráàlú ọ̀dà population di kí ni nine hundred and ninety seven population dínkù àbí ò dínkù à ń fẹ́ kí population pọ̀ ní kí ẹ ti kó dínkù náà why tá a pa ẹ fi sẹ́wọ̀n náà so kó lè bá a mọ tó ṣe láì dá after all ẹ fún lẹ́wọ̀n gbére bó tilẹ̀ jẹ́ pé èèyàn ò lè tẹ̀mí láì jẹun ìjọba ń mọ nínú àwọn táàsì tó ń gbà bí ó ti máa bọ́ àwọn ẹlẹ́wọ̀n fa so àwa sọ pé èèyàn nine hundred and ninety eight tí èèyàn dà nígbà tó ń nìkan tí gbogbo èèyàn nine hundred and ninety eight bá wúlò ó yẹ kí wà ni kò yẹ kẹ́nìkan kan wà láhàámá tá ló ń sáàbù láhàámá kò sí ebi wọ́n ti pẹ nìkan òjò kò ní òṣìṣẹ́ mọ́ ẹ dákun ẹ pa ní nítorí pé tẹ ẹ bá fi lè fẹni tó pààyàn yẹn lẹ ẹ tún ti sínà kẹlòmínà pààyàn ẹ rẹ lómi tó bá fẹ́ pààyàn ó sọ pé òpin rẹ̀ kó wọn lẹ wọn gbére tó bá yẹ pé òpin rẹ̀ kó pọ̀ náà à <laughs> ojú ni màálù rọ ọbẹ ọdá lọ́rùn sẹ́yìn mọ̀ pé àwọn èèyàn kan máa máa máa dáràn kó lè bá fi wọn sẹ́wọ̀n nítorí pé wọ́n ti rí i pé láìfù yẹn hash wọn máa rí nǹkan tuntun máa sì lọ gbọ ẹ̀wọ̀n wọn ẹwà pẹ́ sí ọ̀dọ̀ ẹlẹ́wọ̀n àti gàrí tuntun pé àwọn ti di ẹrù ìjọba ìjọba ò lè máa wà wọn ràn torí àwọn tún gbọ́ lọ́gbà ẹ̀wọ̀n náà gan pé lẹ́ẹ̀kan láàrin wọ́n máa padìẹ fáwọn jẹ́ ó dàbí àwọn foreign countries ni o nísìnyí ẹlòmíì bá lọ sí foreign country torí pé gbogbo nǹkan ọ̀bọ sí fún un so kò sí lówó tó fi lè padà sí nàìjà ma tíkẹ́ẹ̀tì ńjọ ti ń lọ tó and fro lọ́ra but ìgbà tó ti pẹ́ nílùú òkèèrè tíkẹ́ẹ̀tì ti bàjẹ́ ma lọ́wọ́ kò lè lọ tẹ́ndà rẹ̀ fún anybody kó bàálù kankan gbé ma secondly passport tó fi wọ̀lú tó gba visa sí visa ti díù kì í sọ̀rọ̀ ọdún méjì mẹ́ta mẹ́rin and after all iwájú ò ṣe lọ mọ́ kó wọn kúkú padà sẹ́yìn wọ́n ní wọ́n rówó ń lo òkèèrè wọ́n lówó ń lo òkèèrè wọ́n rówó ń tòun so tó bá ti wá di wípé ọ wá rí i pé wọ́n mú yàn yọmọ àṣàdùn ọlọ́njẹ́ wọ́n mú mi ọlọ́njẹ́ wọ́n mú mi títì sòyọ́ mọ́ wá rìn ní gbèrígbèrí ibi tí wọ́n ti ń mú yàn tí wọ́n ti ń sà wọ́n kó sòyọ́ mọ́ wá hùwà tí wọ́n fi ní eléyìí náà mú ẹsẹ̀ kínní ọlọ́wọ́n bá ní kí wọ́n máa mú torí pé wọn ò ní tì mú wọ ìyàtọ̀ ọ̀jẹ̀ tún kù lẹ̀ <laughs> torí òun wò pé ẹ̀yin ọmọ ọ̀pẹ tá tó bá mú yàn ìbànújẹ́ nù gbogbo tí yẹn ti ń ṣe kínní à ìdùnnú ní fòun gbígbàdùà yóò tiẹ̀ fi máa tọ́ bá kú fóònù gbèsè ayé a ọlọ́run ọba bí ṣe máa tètè rẹ̀ lágbára ó lè sọ̀sù mẹ́fà tí wọ́n máa rìn títì tí wọ́n máa rìn ní gbèrígbèrí àwọn tí ń mú yàn tí wọ́n ń sọ wọ́n sínú ọkọ̀ tó ṣe kí wọ́n ṣe irin síbi ayanra pèsè ní mú èmi nù irú rẹ̀ kọ́ là ń wá ìwọ èèyàn dáadáa ni wọ́n máa lọ torí di eléyìí báyìí ẹni tó ṣe wípé ọ̀pá àyàn ọmọ àmọ́ pààyàn tí èbá ṣe kí wọ́n tún rí mú gbà ẹni tó mú gan tún fẹ́ pọ̀ náà ẹ á ní kọ́ lọ ẹ̀wọ̀n gbére àbẹ́ ẹ̀rí nǹkan ìwé lẹ́wọ̀n gbére ẹ̀ pa kíní kíkálukú oṣù mi tó lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá pa ìwọ̀n pa ni tó bá pa ìwọ̀n pa tó àní sọ pé torí kóbìnrin lọ pa ọ́ ká má pọ̀ obìnrin yẹn o àní sọ torí kọ́kùnrin lọ pọ̀ obìnrin kọ́ má pọ̀ ọkùnrin yẹn wọ́n pa o jẹ́ bó ti jẹ́ ẹ̀hẹ́n wọ́n ò fẹ́ kú má pààyàn ò fẹ́ kú má pààyàn òsín tọ́kàn wa òfin ọlọ́ọ̀ni adájọ́ bá sọ pé tọ́ ẹ pẹ̀lú wàá ta ṣe ó ti hàn sí wa ikọ́ pala máa ma pa ni ó sì pa nípa ọ̀tẹ̀ torí délé mọ́ dájọ́ pé kí wọ́n pa pẹ̀lú kí wọ́n bẹ́ lórí pẹ̀lú ìjà adájọ́ ní sọ́jú bẹ́ẹ̀ tàwọn tí ọkàn pa ni wọ́n mọ̀ wọ ọjọ́ táwọn ò fi sí káàpé ní tí wọ́n dájọ́ lónìí jọ alhamis kò sì sí àwọn kọ́sítọ́mà tí wọ́n pa tó pọ̀ lọ títí náà bẹ́ẹ̀ mo rò pé yé wọ́n kọ́ ẹ̀kọ́ tó bàbá ti dẹ̀yìn sọ láti jùmọ̀ lọ́la ibi tí wọ́n ti máa ń pa àyàn ti rí tí wọ́n ti ṣe ojú ihò ojú ihò tí wọ́n ti ṣe sí i sọ pé ẹ̀jẹ̀ yẹn kàn máa lọ ni máa ti bẹ́ lórí wa ni àfa tó bá sojú ẹ̀ rí ọ̀kẹ́kọ̀ọ́ nítorí pé wọ́n ní tọ́mọdé ọba débi ẹ̀rù yóò máa sàpọ̀ tí wọ́n bá mú géńdé wá tí wọ́n náà rí bí wọ́n ṣe mú wá tí wọ́n fi síbi tí wọ́n ti bẹ́ ọrùn ẹ̀ àfà tí gbogbo èèyàn ń wò tí ń rìn tí ń rìn tí ń rìn tí wọ́n débi tí wọ́n pàm àfà ṣíṣe náà kálukọ́ mọ wọn rẹ̀ ẹlòmínà ti ronú pé wọ́n pa ní pa bọ́ọ̀ bá délé ọ̀pá ẹni tí wọ́n náà fẹ́ pa bọ́yá ibi tí wọ́n padà gbé wọn náà wà ní. torí ẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn Islam tí wọ́n bá ń lò ọlá inú fọkànbalẹ̀ làwọn èèyàn máa tẹnu inú fọkànbalẹ̀ gidigidi làwọn èèyàn máa tẹnu tọ nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú àdìsí ni ẹnikẹ́ni tó dáràn tí ọ̀ràn rẹ̀ débi pé ó gbẹ̀mí èèyàn bó o ṣe ṣe pẹ̀lú ẹni tó pa náà ni wọ́n ṣèwọ́ náà ẹ̀sìn Islam dáa gan-an. nísìn yahudi ìgbà tó fẹ́ pa arábìnrin yìí ẹrú la arábìnrin yẹn ó wá mú orí rẹ ó gbé sáàrin àpáta méjì tágbára rẹ̀ ká ó wá mú òkúta méjèèjì ó sùn kanra wọn ó wá fi fọ́ orí obìnrin márùn wọn wàláhì ìkà burúkú ìkà burúkú ó fọ́ orí rẹ̀ tọ́. So, anábì sallallahu alaihi wasallam ń pàṣẹ pé kí mú torí tẹ́ máa ń lo òfin ọlọ́run ọlọ́run máa ń ran àwọn èèyàn lọ gán tẹ́ máa ń lo òfin ṣẹ̀ríyà ọlọ́run ràn yín lọ lọ́nà tẹ lérò wọn ò bí náà dà kò síbi tó fara pamọ sí wàhálà náà ni ràn yín lọ náà ni aláwọn èèyàn dáràn lọ báńkì àwọn ọmọ nàìjíríà nígbà tí wọ́n fọ́ báǹkì àwọn ọkùnrin wa bẹ̀rẹ̀ sí ní wọ jìlbáàbù ká jìlbáàbù obìnrin wọ́n tún bójú nítorí pé ní Saudi yàtọ̀ máa ń mú àwọn tí ń yọ̀lù gbé tán kó wọn tán ṣe kínní àwọn ọkùnrin náà máa sábà mú àwọn obìnrin ẹ̀hún kọ́lọ́run sóbìnrin náà ní àpọ́nlé ẹ̀ nífẹ̀ẹ́ máa lé wọn ká títì pé wo gbẹlu rẹ dà wo gbẹlu kan dà àwọn pin ni torí rẹ gbogbo àwọn ayọlùgbé náà òun náà lè máa pretend pa kẹ́kọ̀ọ́ lọ ní yunifásitì ó sì nírú ẹ̀wù tí gbogbo ọmọ tí ń kẹ́kọ̀ọ́ máa sábà wọ̀ jàlábíà náà ni àti fìlà funfun báyìí ó sì rà gbé tírà kan lọ́wọ́ máa lọ àbí òye tó wọ́n ti rí i pé wọn ò ní sábà bí ọgàn pé wo gbẹlu rẹ ńkọ́ àfijọ́ tí ọjọ́ ọba dáa ìjọ́ tọ́jọ́ ọba dáa gbogbo kálukú ọwọ́ kálukú mú wẹ́ wá so àwọn eléyìí wọn á rí i pé káì ọ̀nà àbáyọ ni káwọn máa wọ sóbì wọn wọ sóbì wọn ń bójú sẹ́mi pé àwọn ọlọ́pàá yìí máa bẹ nínú intelligence agency àwọn tí wọ́n máa ń nílà ká ìtọ́kọ́tọ́ tí wọ́n ti train wọn kí wọ́n kí wọ́n kí wọ́n máa má ti lè mọ̀ dàrún sẹ́yìn mọ̀ pé tóbìnrin máa ń rìn ó ní bóbìnrin ṣe máa ń rìn ẹ̀yin náà wọ́sọ obìnrin wò tó ti pé tọ́ àbí òye <laughs> so ẹ̀rí tọkùnrin náà tọ́lá pé irú àwọn Yorùbá lẹ kọ́ lọ ró ìró létí kó tún gbé bùbá wọ wọn bá wégele ta pampa bí wọn ti ń bọ̀ báyìí láti wá kódà kó jẹ́ apágbọ̀n jù bẹ́ẹ̀ lọ láti wọn kà wọ́n máa mójú wá bá a láti mọ̀ pọ́kùnrin nìwọ̀ so subhanallah bá ti sọ àwọn ọ̀daràn nínú aṣọ tí wọ́n wọ̀ gbàgẹ̀rẹ̀ tí wọ́n bójú ni wọ́n ti gẹ̀ẹ́sì pé ọkùnrin lélẹ̀ ẹni tí wọ́n ti declare wanted fúngbà pípẹ́ kí wọ́n ṣe mú un. sọ eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá fi lè mú ẹni tó dáràn irú tóun náà ṣe ọ̀nà tó ṣe tó fi pa ẹni tó pa ìwọ náà tọ́ wò bó ṣe dùn àti bó ti ṣe korò tó anabi sallallahu alaihi wasallam ẹrí ká ti sọ tàwọn ní sàmútọrà fún mi táwọn jọ dájú ọ̀daràn tí wọ́n wá ń lọ kan ìṣó àwọn darandaran lójú tí wọ́n fi ṣe bí ẹ̀gbẹ̀mí wọn bàtà mú wọn anabi ni kò kan ìṣó mọ́ àwọn náà lójú kọ́kọ́ fi iná ju ara rẹ̀ wò kó tó fi ju èèyàn ẹgbẹ́ rẹ̀ nítorí ṣẹlẹ̀ náà ní fáwọn eléyìí ńgbà wọ́n mú wọn anabi sallallahu alaihi wasallam ni àwọn náà lára o àbẹ́ni tó pààyàn yá lára o ọ̀yá ẹ̀mọ́kúta ẹ fọ́ orí tiẹ̀ náà máa rin òkúta méjì subahánàlá tẹ̀léyìn ni ó jẹ́ kí gbogbo ọ̀daràn náà mà kẹtó náà bá dánrú ẹ̀ wò irú nǹkan tí ń retí ò náà tó túmọ̀ sí pé tí wọn náà ṣe ni wọ́n ṣe fún ọ ẹ̀yìn àfi bá rí kí bá ṣe fún ọ nǹkan yẹn lè má ṣe irú aburú títí ẹ ṣe fún lára tiẹ̀ gbẹ̀ntọ́ gbáyà létí tó yàn bá bẹ́ẹ̀ kú irú ọwọ́ ọsùmẹ́ǹtì wò ni ok ṣé ń bẹ́ẹ̀ aná ní ìṣẹ̀ǹdà lè pé gbá létí kó kú so ẹni tó sì gbáyà létí tó fi kú etí kan lọ́gbà sẹ́nìkan bẹ tọwọ́ tiẹ̀ yí bá torí àwọn máa ń sọ ọ́ nù sọ́kù pé tí yẹn bá gbá yẹn létí tí mùdùmùdùn ọpọlọ yìí tó sì tó sì jògbá mú ọwọ́ lejò ọwọ́ lọ́fà má tọ́jà o wàláì má tọ́jà torí ẹlòmíì garaje lásán ni ẹlòmíì ní egun tó kọjá bí kí á fò dókítà bá kàn yẹn lẹ́sẹ̀ báyìí téèyàn bá kú pẹ̀lú ògbó ọlọ́run ó lè sọ̀tẹ̀ kan tí ò ní dìde ọlọ́run lọ́mọ àmọ̀ fẹ́ lómi lágbára báwọn ọ̀pọ̀lọpọ̀ nu wa ọlọ́wọ́ rọ́bà ni wa lẹ́tà lásán tó ṣe ọwọ́ wọ̀ lágbá wọ́tọ́ pé wèé lásán lọ kọ́ àbí òye ẹ ó sì ṣe assignment ó fi wé bricklayer tí ó bu cement báyìí tí ó bu tí ó wọ́n sí kíní tó ti ṣe kíní ẹ̀rí tí ọwọ́ wọn ti pàǹpà so irú ọwọ́ wọn á kó ìfọ́tí fún yàn lórí ẹ bá bá bẹ ọ̀dà kìí àmọ́ ṣé àwọn ni ẹ̀yin náà bá gbà létí wò kò kú ṣé tẹ́lẹ̀ kí tẹ́lẹ̀ bá ti gbá méjì tẹ́ gbá mẹ́ta ó ti dàbò sí tọ́lẹ̀ yọ kan ló ń gbá tọ́ba bẹ́ẹ̀ tó fi kú torí ẹ̀ adájọ́ sọ̀rọ̀ eléyìí pé káì ẹbẹ̀ lórí nìkan wẹ̀ kí kálukú ó sinmi torí tẹ́ bá ní etí náà lẹ́gba ó lè má tu tẹ̀tẹ̀ lára rẹ̀ kó sọ pé mi ò gbájú etí kan lọ torí ẹ̀ wọ́n katabna alayhim fiha anna an-nafsa bin-nafsi wal-'ayna bẹlẹ àyìnì Ọlọ́run pé kẹgbọ ẹyin tó méjì nítorí ẹyin tó kàn etí kan ni mo gbá ló fi kú bẹ́ẹ̀ bá lẹ́ni tó lè gbáyàn náà létí kan tí o kì í sàwọn babaláwo náà kí wọn babaláwo tí àwọn kan máa so oògùn ọ̀fọ̀ ni eléyìí egun ni wọ́n yé pé wọ́n bá agbára rẹ létí wò tóró náà fẹ́ kú so eléyìí túmọ̀ sí irú tó o bá ṣe ni wọ́n ṣe fún ọ irú tó bá ṣe ni wọ́n ṣe fún ọ níṣẹ́ ẹnìkan sọ ẹnìkan láti àjàkẹ́ wa máa pẹ́ máa pẹ́ láti àjàkẹ́ wa pàó lọ́ba kú á nìkan àwọn ẹ́sípàtì ọ̀wá wò kì í kàn sí pé gánàgánà lẹ́ẹ̀fi pààyàn o kẹ́sípàtì ọ̀wá wò sí látàjà mẹ́wàá ìta bá sọ̀yàn tó lè kú sọ̀mọ̀ kọ́lọ́n ti kádàrà pé lè ti kú bọ̀tẹ́ni tó pààyàn títa bá sọ láti nígbèlú àjàpọ̀ kan lá mẹ́wàá wọn á ní kíákíá tá a bá sọ ọ lè má kú òkè tí ọba kú sẹ́yìn mọ̀ pé àtúní sọ lẹ́ẹ̀mejì mẹ́ta ẹ̀kú lọ bẹ lórí káwé kíkàlùkù sí i ìyẹn ni pé tí ọba ṣe é ṣe kí irú ń tó ṣẹlẹ̀ sí ẹni tó ń ṣe léṣe kó ṣẹlẹ̀ sóun tá a bá ṣe sí ní tó kù fún wa ní ká ṣe kí ni ká bẹ lórí eléyìí jẹba bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà nù hadith òun náà ní pé ẹni tó bá yọ pààyàn àbùkátà ká sọ pé ẹ̀yin èèyàn ẹni tí wọ́n pa ṣé kábà yín pa ẹni tó pè yàn yín ni àbẹ fẹ́ ṣàforíjìn eléyà ti di ẹrù jọba mo rò pé yé wa ẹ̀hẹ́n ní ti ẹ̀rí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé wa man qutila mazluman faqad ja'alna li waliyyihi sultana fala yusrif fil qatli.

èèyàn kan lọ pé èèyàn rẹ pípa lọ pa ọ kéésì pé ńgbà tó kó tó pa kọ́kọ́ dànù ọkọ gétí dànù ọkọ gété dànù a tó wá pa ìfinisẹ̀ sínú ìsìlámù ọgbà eléyìí ń jẹ́ ti ẹni tó ṣe wípé àríkọ́sá aládàáni àríkọ́sá aláàkéni àríkọ́sá anídàáni yìnbani láti ibì kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́tẹ́ eléyìí ọyọ́pa ni torí yíyọ́ pààyàn ìṣèbàjẹ́ lókè pẹ̀lú ó tún ju kákan pààyàn lásán lọ nítorí pé ìṣẹ̀rùbá gbogbo àlàyé ni ọkọjá apá kan ṣe kú pààyàn ó dàbí ajínigbé pa gẹ́gẹ́ bí ti ṣẹlẹ̀ ní nàìjíríà ní ìsìnkọ́lọ́mbà wa tún ṣe. ẹnìkan wọn kàn lọ ibìkan ni wọn kàn jí ni tí wọn bá wọn lè máa sọ pé ẹ ẹ mówó wá ẹ kíní kan àwọn gba kíní kan ti ní láti sanwó ọjà tẹ́ rà tí àwọn bá wá láwọn gba thirty million ẹ àfẹsẹ̀ rí three hundred thousand ni wọ́n lè ní these people are not serious ẹ shoot ẹ̀ wọ́n bá pẹ̀ ní ẹlẹ́nu ọlọ́run nínú àánú ẹ̀ kò pẹ́ kó jìnnà náà bá bọ́ sí wa lọ́wọ́ lábára wọn mu. irú eléyìí wọn ò ní béèrè lọ́dọ̀ àwọn èèyàn ẹni tí wọ́n ti pa àwọn pé tẹ́ ẹ fẹ́ pa àwọn ọ̀daràn yìí ni àbẹ́ ẹ fẹ́ gba díyà mo rò pé yé wa wọ́n ti di ẹrù ìjọba ìjọba ní òmù wọn oní òfojú wọn rí ìmà sọ àwọn eléyìí ọ̀rọ̀ pé sẹgbà díyàbá lọ́wọ́ ta ni wọn ẹlẹmínétì wọn ní kíkálukú sinmi sọ irú eléyìí ó túmọ̀ sí pé ẹni tó bá ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó lè kó bá làáfíà gbogbo àwùjọ lára àwọn ẹ̀ṣẹ̀ tó wá ṣẹ̀ wọ́n ṣẹ̀ sí lágbájá tàmí ẹdòdó là àní bí lágbájá tàmì ẹ̀dọ̀dọ̀ là léèrè pé kí lẹ fẹ́ ṣe ń pọ̀rọ̀ àwọn eléyìí ìjọba gangan gangan yóò gbégbé sẹ̀. eléyìí ń jẹba àwọn torí ẹ̀ ńlọ ṣe jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá ni innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada an yuqattalu aw yusallabu. أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. ما تقولون إليه ده سوكي كوسية سمجي fáwọn ẹni tó ṣe pé wọ́n ń ja ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ lógun wọ́n sì ń gbìyànjú láti tan aburú ká òkè pẹ̀ òbílẹ̀jẹ́ ni wọ́n ẹ̀sán wọn ni kẹ́ ẹ pa wọ́n ti pa gidi àbí kẹ́ ẹ kàn wọ́n lágbélébú láàyè fún òkú kabẹ̀ àbí kẹ́ ẹ kàn wọ́n láyìn gbàtẹ́ bá ti pa wọ́n tán àbí kẹ́ ẹ gé ọwọ́ àtẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ àbí kẹ́ ẹ tiẹ̀ ká wọn kó lẹ̀ ká má rí wọn mọ́ ọlọ́ni ìtọ́jú ti ní lélẹ́ ìjẹ́ fún wọn lé ayé ń bì ìyá ńlá ó sì jẹ wọn tó bá di jọ́ gbẹ̀ndà al-qiyama illa alladhina tabu àfàǹtọ́ bá ti tú bá o min qabli an taqdiru alayhim kótó di pọ́wọ́ yín tẹ̀ wọ́n tí ì ra wọn mú lẹ ti gbọ́ pé wọ́n ti tú bá wọn láwọn ọ̀daràn mu àwọn eléyìí lọ́lọ́wọ́n forí jìn ó túmọ̀ sí pé tẹ́ bá mú àwọn eléyìí bí àwọn darandaran àbáwọn dánadána bí àwọn tó jẹ́ pé wọ́n ń jínigbé bí àwọn ajínigbé pa bí àwọn dàlúrú dàlúrú bí àwọn agbésùnmami àwọn asọ̀dù olóró ẹ pa wọn pípa ni ẹ wá ní pé a gbọ́ pé wọ́n pa èèyàn yín rí kí lẹ fẹ́ ká ṣe fún wọn ẹ mà bìtà nílé ẹ dákun ẹ pa ń tẹ́ pa sísá lọ eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ bákan náà eléyìí látúndí pé ń bẹ nínú ẹ̀kọ́ tuntun wà ń bẹ náà ni pé tí wọ́n bá mú ẹnìkan tá à ń fẹ̀sùn kàn ipò dáràn ọwọ́ múmú tá a ti mú òtúmọ̀ sí kó ti dáràn o ẹ̀ ń fẹ̀sùn kàn ipò ọ̀daràn ọlọ́run wá fún wa mú kò túmọ̀ sí kò ti dáràn o nítorí túmọ̀ sí ni pé adúpẹ́ fọlọ́run tó ṣe ní mímú á wàá fọ̀rọ̀ wá lẹ́nu wò ní ìsìn ó ń ṣe báyìí báyìí báyìí báyìí báyìí la fi mú ọ bẹ́ẹ̀ ni ẹ̀ parọ́ mọ́ mi alihamudulilayi kò fún wa wàhálà tó gbaná làwọn tó wá dájọ́ pé báyìí ni fún ọ lọ pa tó bá jiyàn tó a mọ àwọn ẹlẹ́rìí tí ó fi yé wa igi bọ́rọ̀ rẹ̀ ṣe rí gan la wíwọ̀n ìsìláàmù ẹ̀sẹ̀sìn àbòsí làgbẹ̀rẹ̀ wa ti mú ẹ̀sà pa àwọn ẹ̀wẹ̀ mọ̀wulẹ̀ wádìí kílẹ̀ fẹ́ mọ̀ wádìí lẹ́nu àwọn ẹ̀sàbòsí ẹ̀sàbòsí bíkọ́ kí ló fi kí ló mú yín mà dájú sáká pé wọ́n dáràn yọ padà di pé ẹ kó mi ẹran mẹ́ran. ẹni tí ọ̀daràn ẹmu mẹ́ni tó dáràn torí ẹ ẹnìdí láti bí léèrè wọ́n lọ pa èèyàn báyìí báyìí báyìí so mùsùlùmí ẹ̀ parọ́ jàmọ́ ṣùgbọ́n ìtọ́ yàwá lẹ́nu ń bí ni pé yahudi lẹni tó dáràn yahudi lẹni tó dáràn yahudi tó sì dáràn tó ń tipa yahudi ọ̀daràn kèfèrí làwọn kò sì parọ́ ìgbà tí wọ́n mú ó lòun pa obìnrin lóòótọ́ òun fọ́ orí rẹ̀ láàrin àpáta méjì àpáta méjèèjì ló ń fi fọ́ lórí kò jiyàn kí ló á dé ẹ̀yin mùsùlùmí tẹ̀yin parọ́ ẹ̀yin tọ́lọ̀ wọn bá gbéga ẹ̀yin tọ́lọ̀ ń tilẹ̀ ní àpọ́nlé kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin ní ìjọ tó lóore jù àlùmọ̀ tó lóore jù àlùmọ̀ tó lóore jù tọ́lọ̀ wọn bá gbé jáde táwọn èèyàn bó ló ti wá jẹ́ tí mùsùlùmí ọmọ parọ́ ẹlòmíì bẹ́ẹ̀ pa tó bá mọ̀ pé mẹ́wàá lẹ̀mí ti ń bẹ lárùn tí máa ń jáde lọ́kọ̀ọ̀kan ìdèjì wà láì kò sòtọ́ mùsùlùmí sì ni ìsìláàmù kọ́ lápá lára ọ̀pọ̀lọpọ̀ ẹnu lásán yahudi burúkú lélẹ́yìí kìí mùsùlùmí ìgbà tọ́wọ́ bà ọjẹwọ kí ló dé táwa mùsùlùmí ọmọ parọ́ gbogbo àwọn ìwà burúkú tẹ́ rí yẹn irọ́ àtàlẹ́ wọn tí irọ́ bá ti ráyè tẹ́ni sí lára èèyàn gbogbo àwọn ìwà burúkú yòókù wọn á máa tẹ̀lé ni torí ẹ̀ ẹ jẹ́ ká fi òdodo kọ́ra sọ òdodo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ọlọọ Allah ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo ìpèníjà ńlá lélẹ́yìí kò sí dodo ọba mú ọ débẹ̀ irọ́ máa jẹ́ ká tẹ̀lé irọ́ kìí jẹ́ ká tó ẹgbẹ́ irọ́ níláárí òní àmọ́dodo tẹ ẹni yẹn yìí máa gbé yàn ga ni wọ́n ní olódodo kìí lẹ́nu tí wọn bá tẹ́ni fún oṣù lẹ́lẹ̀ kò sí tó burú ń tó bá fẹ́ lẹ́ni lọ́dọ̀ ọmọ èèyàn èké làwọn náà èké ò sì ní fọlódodo lẹ́ni àwọn máa kórìíra olódodo ni tó ń bá ń sọ wa yọ rẹ rẹ pé olódodo yàtọ̀ sẹ́ni tán kọ àkọọ́lẹ̀ rẹ̀ kpókùrọ̀ lélẹ́yìí ọlọ́run kó jẹ́ kí rẹ́kọ́ọ̀dù wọ́n da lọ́dọ̀ rẹ̀. akramakumullah á rí i pé yahudi ni ó sì sòdodo anabi sallallahu alaihi wasallam ni kò lọ pa tó kí ló dé ẹ̀kọ́ mi ìtọ́nu sanabi sallallahu alaihi wasallam yóò máa ṣèdájọ́ ni lórí àwọn tí èsè mùsùlùmí àtàwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni yóò máa ṣèdájọ́ lórí mùsùlùmí àtẹ̀ǹtẹ̀ ìṣe mùsùlùmí ó túmọ̀ sí pé tá à ń bá ń lo ṣẹ̀ríyà gbogbo ẹni tí ń gbé abẹ́ abùradà àbí tí wọ́n ti ń lo ṣẹ̀ríyà yẹn òfin ṣẹ̀ríyà ọ̀sẹ̀ lórí ẹ̀ wà á ní kọ̀m̀bẹ̀yìnà òun bí máa ń zọlọ̀ lọ ìtọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún ọ ní kó máa fi ṣèdájọ́ lórí wọn ọlọ́run dojú ọ̀rọ̀ yìí pa ànábì sallallahu alaihi wasallam ń sọ nípa àwọn Yahudi وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله báwọn ṣe máa wá ìdájọ́ lọ́dọ̀ rẹ nígbà tí tòrá ti sì ń bẹ lọ́dọ̀ wọn tó ṣe ké ìdájọ́ ọlọ́run náà lọ́wọ́ àánú rẹ̀ ìgbà tí wọn ò tíì yí padà nù. sòṣùgbọ́n lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti rán ànábì sallallahu alaihi wasallam wa anihkum bainahum bima anzala Allah ìntọ́lọ́ ń sọ̀kalẹ̀ ní kó máa fi ṣèdájọ́ láàrin. ẹ rí pé wọ́n fa ọrọ fún nàìjíríà ń bí lásìkò gbà tí àwọn stéètì stéètì kan lókè ọyà tí wọn ń sọ pé àwọn fẹ́ implement ṣẹ̀ríà nípa criminal law láwọn stéètì àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí gbanugbanu làwọn tẹ́lẹ̀ náà. bí ọba sí ní tó lè mú wọn gbanu wọn gbanu à ń bọ̀sibọ́sí wọn á rí ní tó lè mú wọn gbanu wọn gbanu wọn fẹnu jágéètì àwọn sọ pé bólú tó lulú sẹríà nàìjíríà tó sọ pé kí ni àwọn kò fọ àwọn kìnnì kan náà ń bẹ. ẹ wá rí i pé àwọn mùsùlùmí náà ìgbà táwọn náà bá fẹ́ dáhùn wọn gbà sẹríà orí mùsùlùmí wọn ti lò àbẹ́ ẹ̀kọ́ ni báyọ̀ yàn gbọ́yàn rí wọ́n lórí mùsùlùmí wọ́n ti lò ẹ̀yin tẹ́ fẹ́ mutí tẹ́ fẹ́ mọ́gùrọ̀ ẹ lè máa mutí kẹ́ ẹ máa mọ́gùrọ̀ yín lópin ìgbà tẹ́yàn bá ti jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ fẹ́ ṣe zina ẹ lè máa ṣe zina yín lópin ìgbà tẹ́yàn bá ti jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ fẹ́ kọ bàtálá tẹ́ fẹ́ kó sògìyàn ẹ lè máa kọ àwọn òòṣà yín lópin ìgbà tẹ́yàn bá ti jẹ́ mùsùlùmí ẹ̀ ṣáàdà àbẹ́ rí nǹkan mẹ́ gbọ́dọ̀ láti lo ṣẹ̀ríà ẹjẹ bẹ́ẹ̀ ó jọ lamba nígbà tí ọwọ́ bá bọ̀ ọ́ eléyìí túmọ̀ sí wípé yahudi lọ́sẹ̀ yìí o anabi sallallahu alaihi wasallam nìkan dájọ́ lé lórí gbogbo ẹni tí wọ́n ti ń bẹ lábẹ́ ìjọba ṣẹ̀ríà tó bá ṣẹ̀ sófin bí ká pọ̀ mutí tí wọ́n bá mú yọ jẹ gbà wọ́n lò náà ṣe zina tí wọ́n bá ra mú yọ gbà wọ́n tún lọ pé ẹ ńlọ pògùn ń pe kinní kan yọ jẹ gba ìgbà ni ọjẹ ń bẹ wọn kìí ṣe bá bẹ lórí tẹwọn kítẹlẹ náà káfíìrì náà ni mùṣírìkì náà ni àbí òye wa ọwọ́ tún wá lọ gbẹbọ ẹ bọ pé kinní níbi ẹ wọ́n ti pè junction ta ló ń gbé àmàlà kalẹ̀ mẹ́wọ̀n <laughs> sẹ́ńdẹ̀tì títí wọn máa gbá àmàlà sí ẹ òun pe àwọn ìyá òun òṣòro mẹ́ríkà ta yá ẹ tí bá ra mú àbá kò tún rántí àwọn ìyá rẹ̀ mọ́ so eléyìí túmọ̀ sí pé irú rẹ̀ náà ni wọ́n máa ń sọ pé kápẹ́ jókòó olùmọ̀lẹ́yìn abẹ́ jókòó adájọ́ ni níbi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà Islam wọ́n àti ẹ̀ lo ṣẹ̀ríà Islam olùmọ̀ni àwọn ọ̀nà sọ́ra gẹ́gẹ́ bá àwùjọ tiwa ti wà ní àbáwọn ológun àwọn eléégún àwọn ọ̀sẹ́ bọ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ wọ́n wá wá wọ́n á sọ pé ẹ dákun bàbá wa kú màmá wa kú dúkìá tán fi sílẹ̀ ní à ń fẹ́ kẹ́ ẹ bá wa pín níbàámu pẹ̀lú ṣẹ̀ríà ìsìlá sẹ́ẹ̀bà wa pín abẹ́yẹn ò ní pín sẹ́yìn ó sọ pé àà abẹ́ẹ̀ tiẹ̀ gbọ́rọ̀ kí ló dé tẹ̀yìn ò ní gba ìsìlámù tẹ́ bá gba ìsìlámù fẹ́ wá gbé wa wọ́n ní àfẹ́ gba ìsìlámù àmọ́ bẹ́ẹ̀ sẹ́ máa pín fún ọjọ́ alójú kó là ń fẹ́ kẹ́ ẹ bá wa kún ṣé gbogbo yín fọwọ́ sí wọn ní gbogbo àwọn fọwọ́ sí ẹ bá wọn pè under sharia islam àbà wọn kún torí ẹ̀ ń gbẹ́nu àwọn kankan náà máa fi mú kórè ọmọ pé tó bá fẹ́ kọ́ bá ń ṣe ń pín ogún náà islam àwọn abéèrè burúkú kan wà tó ẹ pé gbóná bàjẹ́ tó ẹ pé àbíọ́ léèrè o lè rí yanjú lọ́ndà pé mùsùlùmí ni àwọn ìtàn gbógun wa o lè rí yanjú lọ́ndà pé wọ́n ṣe mùsùlùmí sọ nítorí ẹ̀ àwọn olùmọ̀fi hàn wá pé tí káfíìrì bá wa tọrọ lọ́dọ̀ àfẹ́ bá wa pín ogún tiwa náà níbàámu pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa pinnu ṣẹ̀ríà Islam àbá ilé ìjẹba. tọ́ anábì sallallahu alaihi wa sallam nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ ni pé anábì pàṣẹ kásẹ̀ rẹ̀ kọ́ wá jásí pọ́ dábàá àwọn bá jẹkúrẹ́ dí ayé tí wọn jámọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam ẹ̀rí tí wọn máa sọ pé àtẹ lọ́ba ń pa ọba ìṣègìní ọba ìdàbà tọ́ bàbá ni ẹ bẹ́ orí ẹ̀ kó tó dákẹ́ wọn ti gbé orí nǹkó lọ́rùn gbé wàhálà anabi wa Muhammad sallallahu alaihi wasallam olórí ò lè jó lórí tọ́ba ṣe pé tọ́ba pàṣẹ wọn ò ní mú ṣẹ ṣèbí náà lẹ sọ pé àkúkú joyè. ọsàn ju mo joyè ẹnu mi ọ̀ká lù lọ kókó padà ó kó kọ́ máa iná náà ń pè ní di ọba because kò lè múlẹ̀ ni àwọn òyìnbó ń pè ní constitutional monarchy wọ́n ti já gbogbo agbára gbà lọ́wọ́ rẹ̀ máa gun ni irú kẹ̀kẹ́ tí wọ́n ṣe táyà fún tẹ̀sí ń fà tó eléyìí anábì <clears throat> tó bá pàṣẹ yẹn gbọ́dọ̀ tẹ̀lé anábì ni ọ̀ya ẹ mú arákùnrin yẹn lọ ẹ lọ fọ́ orí rẹ̀ máa ní òkúta méjì kíákíá ni òkúta ń bá sùkò jẹ ẹ̀yin ẹ̀ wọ àpèjúwe nìsín ìgbà tí ẹnìkan bá ń hùwà gbére àìlẹ́kọ̀ọ́ sànàbì sallallahu alaihi wa sallam tí ọ̀kanu sábà ti fa ìdáyọ. àmọ́ wọ́n mọ̀ pé àgbọ̀dọ̀ bẹ lórí bẹ́ẹ̀ wọ́n anábìjà bẹ lórí torí pé sani bá ẹ bẹ lórí pẹ̀lú ògbó ọlọ́run ìṣẹ́jú kan pẹ́ pàó àwọn ti mọ ibi tí wọ́n gbà wọ́n ń retí àtẹ̀yìn torí àti ànábì ò ṣe é fetí pàlàbà ọ̀yanilẹ́nu fáwọn mùsùlùmí òde òní àkà nábì kún kankan àfẹnitọ́lọ̀ ń bá sàmì. ṣé mùsùlùmí ni gbogbo à ń pera wọn ẹ̀yin ẹ wo bá ń ṣe ń tẹ̀ láti ànábì. ṣé nígbà táwọn kan ń tẹ̀lé níwọ̀nba níwọ̀nba náà nípa ìwọ̀nba róńdó àwọn alùsùn náà màláwé lé àbẹ́ẹ̀kọ́ ni alùpùpù alẹ̀ alù àní tẹ̀ láti rẹ̀ ẹ̀sì fẹ́ wà lè jẹ́ nà àbẹ́ẹ̀rí nǹkan mẹ́wàá àìtẹ́lẹ́tà kó o tẹ̀lé tọ́lọ́ǹkà man yuti'i rasula faqad ata'a Allah. àìmọye àtẹ tánàbì fi pa wá wàláì táwọn mùsùlùmí ò ní tẹ̀lé torí ẹ̀ láti máa ń pa lóòwe pé tọ́lọ̀ lọ́ba ní kí wọ́n ṣe nǹkan yìí wọn ò ní ṣe ní ìsìtọ́ tọ́wá ara àwọn nǹkan tọ́lọ̀ ní ẹ̀sìn ara àwọn nǹkan ní ẹ̀sìn náà ọ̀pọ̀ mélòó lẹ́sìn síbẹ̀ máa fi tipa làbá rẹ ní ẹ máa sọ pé àti ìsìnkú àwọn aláwà láyé ànábì àwọn tó wà láyé ànábì láyé àní láti báwí inna Allaha ghafurur rahim ńlọ́sàn lórí tiwa. eléyìí túmọ̀ sí pé àlè jẹ́ mùsùlùmí gidi báyẹn wàláhì. a ní sìn ó sọ fún bàbá rẹ pé àdádì ah, mo gba ti gan ni o àdádì ah, ah, you are the best father in this world oh daddy oh daddy dáàdi rẹ sọ pé ó ké kòbúrú ìtọ̀ ni mo tọ̀ sínú kóun lọ dànù you are the best you are the best father in this world the best daddy ó ní mo tọ̀ ọ́ nu potí lọ dànù gbogbo yín mọ̀ ń bí lórí ṣé ẹ lọ fìfẹ́ dànù ni àbí ọmọ gidi gan tí ọba dànù ṣé yọ ọmọ ṣe fún fún fún ni àbí yọ lọ dànù tìfẹ́tìfẹ́ pé bá mi ìtọ́ bá mi tọ́ mọ iye gbẹ́ tiẹ̀ tí bàbá rẹ fọwọ́ kó lẹ́kọ̀ọ́ bí tí bàbá rẹ ti ń fọwọ́ kó gan àtọwọ́ ọ̀tún àtọwọ́ òsì gbogbo ẹ̀ ló yí bàbá rẹ òsì ṣe hmm, ọmọ ló yí àgbẹ̀ tí ń rùn báyìí ebi gbẹ̀ máa ń rùn náà tí bàbá rẹ ó tún máa dunnú pé alihamudulilayi ọlọ́run ṣe mí náà lọ́lọ́mọ láyé ìwé ṣe dunnú pọ́lọ́ ní kémi náà pẹ̀lú bàbá mi kàtúndọ̀ sẹ́kù kí n rí bàbá mi àìmáyéjọ́ máa sọ fún wa pé wọ́n bí mi wọ́n tó bí mi bàbá mi ti kú okay ọwọ azọkọ ọlọ́ọ̀bù bàbá rẹ and is the best daddy in this world ọwọ akpọ láti ò lè tẹ̀lé ṣé onáà ní kọ́ mọ àlè kí tẹ́lẹ̀ náà ti fura sí ọ pé ìyá rẹ lọ gbóyún ẹ̀ wá ni gbó wàhálà wa wa ó pera rẹ lọ́mọlẹ́yìn rẹ yìí tẹ̀ láti rẹ ni àwọn munafiki ti pọ̀ jù láyé ní máa tí wọ́n bá níta lọ́tà ànábì nu gbogbo àmùsùlùmí ẹnìkan nínáwọ́ ọ̀tá rẹ̀ ló sì pọ̀ ju nù wọn torí wọ́n tẹ̀lé tiẹ̀ wọ́n tẹ̀lé tiẹ̀ ó kọ ànábì tó fi ń jẹun ọ̀tá ànábì sì ni wọn. lè yombo muhammad ànábì náà ló di muhammad. tó ibi tó láti ṣe bá ó lè ti ó lè ti kásọ wájú pé ẹyọ ń bọ àná mi ìsàlálà ẹ má ara mi kálukọ́ ti máa kówó wa àbẹ́ rí nǹkan mẹ́ yóò bá lẹ̀ so á ti tẹ̀lé tiẹ̀ tó sì dá abẹ́ kò dá abẹ́ o àní bàbá kan ó sùn sún ní ah! ọlọ́ wọ́n jẹ́ ọjọ́ pé nọ́mbà burúkú yìí ò bá gbà wáyé mo ní kí lẹ́yìn rí tẹ́ ẹ ti sọ ọ́ agídí yorùbá ti pọ̀ jù ni mo ìfẹ́ tẹ̀lé tà nàbí wà láàyè tà nàbí alẹ́ lọ báyìí tí o bọ́ nì ẹja ọ̀ lọ báyìí kí ló dé pé a ńgbà tí èsì fáwọn náà gbọ́n pé nínú gbogbo ẹ̀dá tó wà láyé yorùbá lọ́gbọ́n jù àbẹ́yìn ọ̀gbọ́n tí yorùbá sọ bẹ́ẹ̀ pé yorùbá lọ́gbọ́n jù ọgbọ́n abú ọgbọ́n abú torí kọ́ ọmọ tẹ̀lé ni tó torí àwọn sàhábà wàláì wọn sàdédé jẹ́ ọ̀gá àfi nítorí pé wọ́n yẹn fàtí ànábì ṣeré wọ́n fọ̀rọ̀ ànábì ṣeré tó bá sọ̀rọ̀ wọ́n yẹn pè rọ́ ànábì òsì ní sọ pọ́nà báyìí ní kẹgbà kẹfìsì náà kí sàhábà yapa ànábì òsì ní sọ pé pàǹkàbáìtì kí sàhábà kọ́mọ pàtì síbẹ̀ làwárí la fẹ́ lọ kábàámọ̀ àwọn fẹ́ túnra wa sí ká tó kù tẹ̀mí náà ló fà á ló fi jẹ́ kí tẹ́ máa bá a sọ̀rọ̀ lọ́tàn lọ́lọ́run sọ ànábì sọ ẹlòmíì sì máa yín mu ọ̀la alẹ́ nìkan obìnrin ó ti wá rí i pé wọn ò fẹ́ sílé ọkọ mọ́ ọkọ kẹrù kò lè ọkọ ni ìgbà tó kẹrù kò lè ọkọ ìwọ́n á lòun fẹ́ gbàwó tó sẹ́rí àìsí pín ìwé tó wọ́n á lòun fẹ́ gbà wé pé ìwé kíni à òun ti lẹ́lòmí tó ń wò à kí á lọ fẹ́ fìwé sè ìwọ́tọ̀ ọmọ pé lọ́kọ̀ òun ṣé wọ́n á àyè ilẹ̀ fẹ́ lómi kọ́ máa bọ̀ sọ̀rọ̀ pé wọ́n fẹ́ ìgbà tí wọ́n ṣàlàyé fún sẹ́ni à ẹ̀fẹ́ ńlá ni obìnrin wà lọ́dọ̀ ọkọ kan kó tún máa lọ wọ́kọ míì kì í ṣe <laughs> kí nìkan nìkan rẹ̀ rìn nìkan wọ́n mọ tí ń ṣe ṣé ìsìláàfù náà wá ti à á le tó bá ìhín ṣéké bẹ́ẹ̀ ni ìhín <laughs> la ilaha illallah islam ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ wàláì wọ́n fi ń ṣeré wọ́n fi ń ṣeré burúkú burúkú torí ẹ̀ ó yà yàn lẹ́nu sọ́mání ẹ̀tẹ̀lé tọ́lá ẹ̀tẹ̀lé tàná wọ́n làwọn alùsùn náà wọ́n bá wù. sẹ́nìkan bá ń tẹ̀lé òfin kan tí ń pa mọ́ àwọn alùsùn náà nù. Ah, ẹ̀yin ń kọ́ tí bá fẹ́ wà lìjẹ́ náà làfi ń ṣe Islam náà fẹ́ wọná làfi ń tẹ̀lé tàná bí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti wá jẹ́ tó fi wá jẹ́ pé ìsọnù ìsọnù ìsáni sáá. àní bàbá kan wọ́n sọ fún mari ó ní kó lọ máa ru mande èmi ò tẹ̀ tètè máa tán mande àti pọnpọ́n ó mande ó ní kó lọ máa ru mande ó yá òun láàdú kó máa ha ha lọ áá <laughs> la ó ti owó ná tó ràn lọ yunifásitì yunifásitì ló ti lọ ha, súnà. àwọn èèyàn ń bínú ànábì gan fa láwùjọ yorùbá yìí sábà wọn pé ta ló níbi ànábì ó tutù náwó kí wọn nà sí òkè àwọn ọ̀tá ànábì àwọn ọ̀daràn burúkú wọ́n sì ti fi hàn náà because àwọn ò fẹ́ tẹ̀lé tiẹ̀ àwọn kàn fẹ́ ni ẹni tí yorùbá sọ pé tá a bá fojú kàn náà bìkínlẹ̀ tì wọn làwọn máa jó àwọn máa yọ̀ ni tẹ́ ẹ̀ máa fi tẹ́ ṣubú sí yorùbá lẹ́fù so àwọn sọ̀hábì fi ọ̀rọ̀ ànábì ṣeré rárá rárá rárá bákan náà anabi sallallahu alaihi wasallam abu mélòó ló lò tọ anabi tún dájọ́ mi nípa ẹni tó gba aláboyún nínú tọmọ wa jábọ́ ẹ sọjà àjàfá ọ̀pọ̀lọpọ̀ nínú wa nínú burúkú bá ń bí wọn. ẹ dákun yín wo ni ma bíyàn tí èsè inú burúkú náà inú burúkú náà ni gbogbo inú inú ń bí torí ó kí inú rẹ kọ́ wà lálàáfíà inú wa ń bí inú burúkú so tí ti ń bíyàn ìyẹn máa bà nǹkan tí ọkọ àti ìyàwó bá ń jà tí ìyàwó náà lẹ́nu ẹ èmi náà ìyàwó yẹn wá wà ní ipò ẹlẹgẹ́ burúkú bọyọ la bọyọ tún la ní òbí ma títí rọbì títí ń ké títí ọkùnrin òní wò pé ẹ rọbì tó o bá kú òkú náà ni o lè ra mú kó fún lọ́rùn kó tì í ọfẹ pami tó o bá kú kó kú sínú burúkú ni àbí èsè inú burúkú inú burúkú ó lè gbá lẹ́sẹ̀ ó lè gbáǹpa ọmọ àti jábọ́ ọmọ apẹtọ́ kí ló dé tẹ́ ẹ jẹ́ ọ yá báyìí ó tún kù bí ọ̀sẹ̀ kan ọmọ mi bá jáde kò ní là ó le bá bẹ́ẹ̀ kú torí ẹ̀ àwọn obìnrin sóbìnrin níjọ́ tẹ̀lé náà àdìsí ni ẹ̀dá kọ́ gbá àdìsí náà tó sọ àyè àyè أن امرأتين من هذيل رمت إحداهما الأخرى بحجر فقتلتها وما في بطنها هنا صحيح البخاري في مسلم النبي صلى الله عليه وسلم أنه بنميتي كانتنا يا هذيل أنا أني يا عبد الله ابن مسعود رضي الله عنه أو بنميتي يعني ọ̀kan nínú àwọn méjèèjì sọ ẹnìkejì lóko ọsọ lóko ọba fòkò yìí pa arábìnrin yìí o ọpa tọmatọma ti ń bẹnu ẹ tọ faqada fiha rasulullah sallallahu alayhi wa sallam bi ghurra abdin awwalida lànàbì sallallahu alaihi wasallam bá ṣe ìdájọ́ pé ọmọ tó wà nù ntọ́ sàdípò rẹ̀ òun náà ni ghurra ẹrú ẹrú èèyàn tó dẹrú láàfin di oyún ẹrú lè jọkùn ẹrú lè jọbìn ńlọsàn ọ̀rẹ́rú ajẹ́ pé wọ́n san ràkúnmí wọ́n san ràkúnmí márùn láti fi dí ọmọ tó pa torí ẹni tí ọba dáràn kó múra o ní ti ń retí rẹ nù. وجعل دية المقتولة على عصبة القاتلة النبي صلى الله عليه وسلم ní owó ẹ̀mí wọ́n gbà á lọ́dọ̀ àwọn ọkùnrin tó láyà tó lè dá dúró jẹ gbogbo ogún rẹ̀ tó bá jẹ́ pé àwọn nìkan ló wà àwọn ni wọ́n ẹ̀mí ẹni téèyàn àwọn pa àwọn àṣọbẹ ẹlmútẹ ọṣẹbùnà bí ẹnfọṣẹhìn àwọn ẹni tó jẹ́ pé wọ́n lè dá dúró fúnra wọn jẹ gbogbo ogún tó bá jẹ́ pé àwọn nìkan ni wọ́n fi sáyé gẹ́gẹ́ bí ọmọ ọmọ ọmọ gẹ́gẹ́ bí bàbá bàbá bàbá gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá lọ́kùnrin àtàwọn ọmọ wọn lọ́kùnrin lópin ìgbà tí wọ́n á jẹ́ pọ́ ìyá kan náà bàbá kan náà lọ pa ápò àbí bàbá kan náà lásán bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìyá bàbá wa kò bá jẹ́ bàbá méjèèjì lọ pa wọ́n pọ̀ kò bá jẹ́ bàbá nìkan àtàwọn ọmọ tiwọn àwọn ni al-asabatul muta'assibuna bi anfusihim àwọn ni anabi sallallahu alaihi wasallam ni wọ́n sanwó ẹ̀mí ẹni tí èèyàn wọn pa yàtọ̀ sí ẹrúkùnrin àbẹ́rúbìnrin tí wọ́n fi di oyún tó jábọ́ hakada fi sahihayn ó ti ṣe wá nu àti Muslim. sọ eléyìí fi ń hàn wá pé tá à ń bá ń jà ká ẹ má gbàgbé láti ronú nípa ipò tẹ́ ń jọ ń jà wá nítorí pé gbogbo wa tá kálukú lọ́ máa rẹ̀ tó ń gbé ká lè máa wò pé èèyàn gbádùn kẹ́ tọ́ ń jà àbọ̀ kẹ rọra gbá lẹ́sẹ̀ kó sì bá bẹ kú. a ẹsẹ̀ tí mo gbọ́ wúwo mo kàn gba báyìí ni o ìwé ìṣe má gbà ìwé ìṣe má gbà. tèmi náà ni wọ́n lọ ọlọ ọlọ ọlọ kíkọ ọmọjà tó lọ jà náà ni. so wọ́n sì ní ẹni tọ́jú ọkù rẹ̀ bá ti pé ọlọ́mọdé abájà ẹni títí o ti pé ńkọ́ <laughs> sọ pé ọjọ́ àti sàárẹ̀ rẹ̀ ló pé ńkọ́ tó kó sẹ́ẹ̀bù tí ọ̀gbádùn mọ́ ó gbowó báńkì rẹ lọ́fọ̀ tó máa lọ tọ́jú ẹ lọ́sítù ẹ tún máa ro kàtí lẹ́nu yóò tún máa pé ẹ̀fẹ́ já gbígbẹ́ sí ni mí jẹ́já tútù wọ́n lọ dáràn wọ́n lọ oríjà lọ gbáya jẹ́jẹ́jẹ́jẹ́ níjà ń lọ. sọ eléyìí ẹja kíyè sára àwọn obìnrin generally tí ọkùnrin táwọn èèyàn bá ń ronú tí wọ́n fi máa jà à obìnrin àìronú tiẹ̀ ó lékele àwọn obìnrin àwọn pàápàá jùlọ tó bá lọ jẹ́ pé ẹni tá ń bá jàǹbá jorogun wọn àfa wọn bá lura wọn pa kódà obìnrin mi ò máa máa mà tọ́ orogún rẹ̀ tó lóyún níjà tí ọmọ ṣe bíi pé á lura wa ni o ìwọ àti olóyún lẹ́ẹ̀ lura yín á lura panu lé ẹ má para yín nítorí pé arọ tí ò lẹ́sẹ̀ tó lójú ti ń dáràn sẹ́yìn pé ọrùn ẹni tó lẹ́sẹ̀ méjì ní dá sí ọkọ wọn fẹ́ kó bá nítorí pé tó bá bára wọn jà tó ń lu aboyún tó ṣubú tó kú tani wọn kọ máa wá ká ọkọ wọn wọn máa kọ́kọ́ wá ká torí délé ẹ kéè sára bí ọwọ bí ọwọ kọńkálukú kọ rọra ṣe gáfárà fúnra wọn díẹ̀ nígbà tẹni tí ọlájà ọba sí nlé wọn máa máa dá wà lé ẹlòmíì kú má burú tó bá ṣe pé obì méjì mẹ́ta ló bá wà lọ́ọ̀dẹ ọkọ tí wọ́n fi ń jà báyìí tọkàn fi ń boyún jẹ́ mọ́kànnú ọ̀kan ti sọdún gbọọrọ kò lóyún ọ̀kan wá déńjẹ tata ìdéńjẹ tó ń bá lóyún kí lẹ rò pé yọ ṣẹlẹ̀ etí ò lóyún tí ọba fi má nìkun yọ fẹ́ boyún jẹ fún ọ yọ fẹ́ boyún jẹ fún pé ah ọlọmọfẹ nìkan bọ ẹnìkan wọ́n wá dé ọ wá lóyún wọ́n mọ rẹ́ni níbi tóun ti sunkún òun ò rí bó ṣe bíi. ìwọ náà tó sì mọ wọn rẹ wọn náà bá máa lọ wájà ó lè máa dá wákà kọrin tí ó wu eléyìí lórí fún wọn máa wò kó ní fi ṣe òkò lásán wọn sọ ẹnìkan látòkèrè oyún bàjẹ́ ẹ̀bọ́ òlòkó ó ti kùn oyún tó ń rù orí ọmọ lè ti tẹ̀ kó ti di bòmbòm kó tó di pẹ́ bí. torí délé wọn ní a kì í gbélé díngí ká máa sọ̀kò ẹlẹgẹ́ ni wọ́n má tọ́jà ẹlẹgẹ́ ni wọ́n má sọ̀kò ọgbọ́n tí ẹlẹ́gàn sọ torí kí àsìkò tó wà yìí ó léwu. tọ́ ẹ kọ̀ bá wa jẹ́ pé àwa wí ẹni awí fún kò agidi paálí iná wọn ń bá ká wọ́sá ti jọ ṣẹlẹ̀ ìdájọ́ ń retí ẹ̀. àwọn rìwáyà kan wá tó sọ pé ànábì sallallahu alaihi wasallam ni kí wọ́n pa ẹni tó pààyàn ṣùgbọ́n al-Imam Ibn al-Qayyim rahimahullah ó ní tó dọ́gba nípa ànábì òní kí wọ́n pa ó ní kí wọ́n san díyà ẹni tí wọ́n pa ni torí pé kìí ṣe qatlul 'am pípa tí wọ́n máa má pààyàn ní bùkátà kan pa ẹni tó pààyàn ṣùgbọ́n lè wọ́n ń pè ní shibhul pípa tọ́jọ mí máa ni ó sì jọ kìí torí pé òkú tó sàn nítorí súnmọ́ ni pópò irú rẹ̀ sábà pààyàn ṣùgbọ́n gbà tó ti ama máa sọ ni. ọ̀tẹ̀ sì wà láàrin wọn a sì mọ̀ pé rúurè pààyàn a wà sọ pé ṣébùhó àlàámù nítorí pé ọmọ àmà sọ ọ̀tẹ̀ wà láàrin wọn àmọ́ tó fẹ́ fi tọ́sọ sí kì í pààyàn la fi pè ní ṣébùhó làámù yàtọ̀ sẹ́ni tó kó báyìí lórí gbọ́rọ̀ mr teacher lọ́mọ bá ti tó dídé dídé sọ ọgbẹ gbóló tó ti báyẹn lọba ṣe. Ibrahim mi mi ni ọ I was just playing <laughs> ọmọ ti lọ ọmọ ti sọ dáàbò ọ̀pá yẹn nù chemistry là ń kọ́ wọn ẹ physics ẹ biology irọ́ lọ́sùn alọ́mọ ti kú mọ́ ọ lọ torí ẹ sọ ara yín torí pé ńgbà míì ntí yìí ò lérò ó lè ṣe nǹkan kan ó lè fà burú ó ti tó kọrọra ma kódà má jágbe mọ́ ọmọ ọlọ́mọ torí lábẹ́ òfin ọlọ́ káì tó o ṣe bá ọmọ bá kú á sọ pé ọlọ́pàá o káì pààyàn o àmọ́ <laughs> ìwé iṣẹ́ má káì. torí ọlọ́dà kò sànù wa o àwọn nǹkan tẹ́ ka fún àkóbá ńlá ni nísìn àwọn onídàáfó yẹn ẹnìkan ọ wà nù mọ́tò rẹ̀ sáwọn kíkálukú rìn ẹ̀ máa ti ń gbé ká irú àwọn ọmọ agbèrò tó máa ń ṣe bí wèrè amúgbó yẹn ọkàn mú kíni kóńdó tó wà lọ́wọ́ rẹ̀ ni ọkàn lẹ́mọ́ mọ́tò ni kọ́kọ́kọ́ kọ́mọ́ kọ́mọ́ kọ́mọ́ òjijì tó bá bàbá òkú wọ́n lọ fà ìwé ṣe má pariwo ma ìwé ṣe má kókó ńdó má má tó kọ́ wa kú gbà náà sẹ́yìn kó gbogbo gbà amú ọlọ́ọ̀ni ọjọ́ ló pè é òkè ìwọ ti wá jẹ́ pé ìwọ ló rìn sásìkò ìwọ ló sọ̀rọ̀ sásìkò gbogbo orú àǹkà máa kíyèsí nígbà tó yẹ pé báyìí ló kó bọ ọmọ lọ́mọ lórí tó máa kú á sọ pé kọ́tùlù xapa àṣìṣe ló fi pa ó tí ẹ kóbo lórí ń tọ̀tẹ̀ ó kóbo lórí ni ní kíkóbo ẹ̀ ń tọ́ fẹ́ tún yàn sí àbí kí ni títà máa fẹ́ fọ́ akẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ tún ṣe ni ó ti wá bọ́ sásìkò kíkọ́ ọmọ yóò kú à ah, ọlọ́ ṣé èsì pé mo ti sẹ́gbà ó ti sẹ́gbà rẹ̀ ó ti pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ ẹ̀dá dúró báwọn tó bá níbèrè. ẹ lò wọn lo sẹrí àlọyọ state náà ni tọ́ba ẹ pé lábẹ́ òfin ọlọ́run ìgbà tí èèyàn gbàyàn létí ojú wa fọ́ káwọ kí ló wà ráǹtì gbígbà létí ṣé èsì pọ́tẹ̀ ṣé èsì kékeré ní nǹkan kan tọ́ba rí pọ́tẹ̀ lọ́fà wọ́n fọ́ náà lójú ni ẹsìn mọ ká ti fọyàn lójú òun ò ṣòro ń tiẹ̀ kò nídìí pé kí wọ́n gbá lójú àwọn oògùn kan wà trọpù kan wà tó máa kán sójú wọn parí ni láyé ìkọmọ kò tún ní ríran mọ́ so àmọ́ tó bá pín lódodo kò gba lẹ́yìn jù wọ́n kàn rìn sásìkò ni á sọ pé òun ló ṣèèṣì fọ́ lójú ó ṣèèṣì fọ́ lójú wọn ò ní fọ́ lójú. wọ́n san díyà ẹyinjú rẹ̀ ẹyinjú kan ìdajì díyà ẹyinjú méjèèjì díyà tí ó pé ọgọ́rùn-ún ràkúnmí lẹ́yìn sí i. ẹ tó bá kàn lo sẹ̀ríà gbogbo ń bere, ń béèrè yàrá kí nàìjíríà level ọ̀gbọ́n nílò àkàndá náà pé bẹ́ẹ̀ àbí òye tó lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ ṣébí egun ẹ̀yìn rẹ̀ wọ́n dá àádá wọn náà dùbúlẹ̀ àbẹ̀ egun ẹ̀yìn wọn dẹ́ kò ní ìdíkọ́ ẹ sọ torí tẹ bá sọ tó bá bá ẹ tún ibi àyẹ̀wò sínú mọ́ṣáláṣí ní àyè yòówù ẹ tí ọba ti lọ kọ́ pẹ́ jù tó má padà débi òun náà lọ lẹ́tọ̀ọ́ sí ọmọ tó bá ti pa pẹ́ jù ọjọ́ lómi náà jókòó ìjẹ́bù sí i aleykum salaam. sallallahu alaihi wasallam sí káàmù kankan ẹnìkan máa ń sọ ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ sànàbí wa afaraya abinu ààfin hunting kíkọ german kankan àgbọn yẹbẹyẹbẹ yọ mọ àwọn àrẹ àmọ́ kò sí lè ṣe náà tó báyìí lọ ọbọ freedom of speech. ọlọ́mọdé freedom of so ẹni ìsìn ẹ̀yìn ní ẹ̀ mú àwọn èèyàn nítorí hate speech tí wọ́n bá bú olórí tí wọ́n bá bú kínní dáhùn ló lórí ìjámẹ́lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n bí kò lọ gbé ma kọ́ àbí kò lọ yọ àdáyé ọbẹ̀ rárá o Islam ọ̀pá wa gbogbo nọ́ńsẹ̀nsì yẹn bí àwọn kan ti lọ bọ́ǹbù bìkan ní Júdà lónìí yá ọlọ́bọ́ọ̀bù nìkan ní Jídà lónìí pé torí kìnìyàn ní ti pẹ̀lú France lẹ́yìn náà France wọ́n ti ń ya fọ́tò ànábì ní yàkuyàkú ànábì tẹ́rọ́rìstì ni wọ́n bá bọ́ǹbù wọ́n pààyàn bí à lónìí wọ́n pààyàn bàjẹ́ ń bẹ̀ mọ́ Islam ọ̀pọ̀ àwọn gbogbo ilé nítorí pé àwọn òpònú dìndìnrín ọ̀bọ náà ebi wọ́n ń bú wa pé ànábì wa ń ṣe ń gbé súnmọ́ mi ẹ̀yin náà sì wá pé okùnfin ìbọn náà lè fi pa gbogbo wọn ó dàbí ẹni tí wọ́n sọ pé ah wọ́n ní kí n dákun kí n bá wọn bá yín sọ̀rọ̀ pé wọ́n lè máa ṣépè pọ̀ wọ́n á ní ta ló sọ bẹ́ẹ̀ kò ní dáa fún un ṣe ah ṣebí ẹ sì sọ pé ẹ̀yin ṣépè ẹ̀hẹ́ bó ṣe fẹ́ jọ ọdún so anabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ náà kò sí ti yàmùyàmù lè ṣe fún rélùwé ẹgbẹ̀rún gbèje yàmùyàmù àwọn káfíìn kò sí tó lè ṣe fún islam islam ju agbára bàbá ńlá kù gbogbo wọn lọ so wọn à lè tú kẹ̀kẹ́ lára islam wàláyé kódà islam gan yóò tún mú ọmọ wọn tó náà di mùsùlùmí yóò mú gbogbo ilé wọn ó di mùsùlùmí débẹ́nu rẹ̀ lájọ́ wọn àmọ́ kò nídìí kíkà máa gbé ìbọn ká máa pààyàn náà kò sí nídìí ká sọ pé ẹ fẹ́ bọ̀ìkọ́tì búrẹ́dì france kan lọ́la jẹ́ pé búrẹ́dì france ló kù débi sì ń pọ́ bí wọ́n jẹun torí pé ńgbà míì bọ́ikọ́ọ̀tì tiẹ̀ kò lè lápa torí pé ní ìsinyìí àwọn nǹkan táwọn ń ṣe wọn ti wọ̀lú ọ̀rẹ́ jì so ìjọba ò sọpọ́ọ̀tì àwa ìjọba ti jẹ́ wọn kó wọ̀lú àmọ́ tíjọba bá sọpọ́ọ̀tì wa ká pé irú France ní ìsìn ìjọba sọpọ́ọ̀tì wa irú pijọ́tì yẹn wọ́n lè gbọ́dọ̀ gún mọ́ wọ́n bán rẹ̀ ẹ̀ hàn pé France ló gbogbo pé made in irọ́ ìjó èdè Nigeria Nigeria o so tán bá ń rẹ̀ so gbogbo orú àwọn nǹkan tó ń ṣe wọn ò jọ wọlé àbí wọn ti jọ wọlé wọn kàn sí ìzẹ̀ka abìkan lẹ́kọ̀ọ́ ọkàn jẹ́ pé kò ń bẹ̀ ni lẹ́kọ̀ọ́ akàn lọ́wọ́ abìkan lálọ́ kó gbogbo ọjà wọn sí pé ní wọnú Nàìjíríà yìí ó dìgbà tẹ́ bá fẹnu gbolẹ̀. so but individually kí ló lè ṣe kí ló lè ṣe kò sí nǹkan tó lè ṣe tó already tó bá ti wọlé táwọn ẹni tí ó rà ti rà á àwọn ẹni tó tà ti gbowó tó àwọn tó bá tó gbogbo ẹ̀ asíìsì ẹ̀ sí port àbí ń bọ̀ àdìpọ̀ wọ nàìjíríà wa bẹ́ẹ̀ náà ni kọ́ńtìrì mi bẹ́ẹ̀ ni kọ́ńtìrì mi bẹ́ẹ̀ wàláì wọ́n mọ̀ la àwọn gbogbo orú ìtàn kan máa ń ṣe kínní abẹ́ tún ṣe ìwọ́de ká torí pé nìkan bú ànábì ọ̀nà tó takuta ànábì la tún fẹ́ gbẹ̀tọ́ fún ànábì ẹ̀rí pé kàlá ń fọ́ọ̀rì. ṣẹlẹ̀ ìjọba ti ṣe tẹ̀. mùsùlùmí irú èwo ni wọn olódo burúkú bastard ẹ ti kọ́ mọ́ wọn rìn because ẹ̀sìn islam ẹ̀bi ṣeré mùsùlùmí rọ̀wù mùsùlùmí rọ̀wù tó kọ́ lásán fi ń jẹ́ mùsùlùmí ẹ máa pé ní ìsinú aburú ti ń ṣe wá ní ìsìn ni pé àwọn ẹlòmíì máa fẹ́ wọ́n máa fẹ́ plíìtì àwọn kèfèrí pẹ̀lú nǹkan tí wọ́n ba islam jẹ́ tẹ́ ẹ máa ń ṣiṣẹ́ ni wọ́n hàn sí ẹ rí i pé ń bi sẹ́yìn tẹ́nìkan bá wà níbi iṣẹ́ tó ń mójútó islam dáadáa mùsùlùmí méje wá wà níbi iṣẹ́ táwọn ìmójútó islam ẹnìkan ọlọ́ni ọ̀sán rẹ̀ àwọn méjèèjì náà wọ́n pé he is an extremist are we not also muslims my own father is an imam so ìwọ tí ọ̀wọ́n rọra ń ṣe islam yẹn gbogbo àwọn kèfèrí náà gẹ́ẹ́ wọ́n sì yàn gbá bí iṣẹ́ wọ́n ṣe kínní wọ́n ṣe kínní so irú nǹkan yẹn àwọn gángangangan ni oníjẹ kò lè ṣe islam torí pé ọgbọwọ nípa owó rọ owó tó ní kó lọ bí kankan làwọn mùnáfíkì àdínì ti máa ń pọ̀ torí ẹ tó bá kí gbogbo wa bá dúró tẹ̀sí wa lódodo kèfèrí kan tí tí wọ́n fọwọ́ padà islam ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ náà ni pé majority ò dúró déédéé ìwọ kan tó dúró déédéé ń ó rí i pé gbogbo ayé ọ̀dẹ̀yẹ sí ọ tí wọn bá jẹ pé wọn ti mú kó tó túbá wọn pàànà àní òní dì ọwọ́ pé ti mú kó tó di kó túbá tútúbá òní tùmọ̀ á pàànà. Mhm. ó túbá kún tó mú mhm. àṣírí wo ló tún á túmọ̀.

ta ló ní béèrè tí ń béèrè náà à ń fẹ́ kó náà wà ní. ṣé ojú wo ni. tẹ̀lé tà nàbì mọ́ ọ̀rọ̀ ọ̀run náà lẹ̀ ń gbọ́ yẹn nísìnyìí mò ń gbọ́ ń pa ìsìn ọlọ́run gbogbo tí mo gbọ́ mọ̀ sí gbogbo tí wọ́n ní ọ̀dà mọ̀ ń jìnà sí ẹni tí inú rẹ̀ dùn sí kó dùn sí ẹni tọ́kàn rẹ̀ bàjẹ́ sí kó bàjẹ́ sí so èmi ìṣẹ̀sìn fún yàn ọlọ́run ni mò ń ṣẹ̀sìn fún tòun àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọn ní nǹkan kan tán lè ṣe fún mi ní dáadáa báyìí dáa yàtọ̀ sí ní tọ́lọ̀ ti pọ̀ èmi ń fẹ́ dáadáa tó wà lọ́dọ̀ ọlọ́run èmi ìdílé sórí ibú nítorí ìtàwọn èèyàn so téèyàn bá ti ní àwọn principles báyìí wájú èèyàn ó ṣẹ̀sìn lọ́nà tó dáa ètò máa mú káwọn èèyàn má lè ṣẹ̀sìn ní ìtayé ọ̀sọ̀ wọn má solú ẹ̀ lẹ́nu so nítorí ìdí eléyìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ náà mú òdodo wàláì àmọ́ wọn tẹ̀lé nítorí ẹnu àwọn èèyàn wọ́n kàn sọ̀yàn lẹ́nu wọ́n fẹnu dábàtà nìkíyàn lára ìdí tí wọ́n fi tẹ̀ lódodo ẹni tí ó bá ṣẹ̀sìn òdodo yóò jẹ́ pé ó fi rírí ṣaláìrí ó fi gbígbọ́ ṣaláìgbọ́ ẹ̀sìn tí wọ́n ń sìn lọ́mọ bá lọ ìjọ mélòó la mọ̀ tá a lò láyé tọ́ àmọ́ wà lìjẹ́nà àwọn èèyàn tí ọ̀la lìjẹ́nà ọ̀tara bẹ́ẹ̀ pàdánù àlìjẹ́nà ọlọ́ọ̀tọ́ lálìjẹ́nà wọn máa sá fún àwọn èèyàn tí ò níná wọn tara bẹ́ẹ̀ bọ́ sínú iná Ọlọ́run ọba tó níná Ọlọ́run ṣàánú fún wa sòkè ni Yorùbá mọ̀ tẹ́lẹ̀ náà ìsọnù náà ìsọnù lásán wọn mọ̀ òfútù fẹ́ tẹ̀ lásán so tí wọn náà bá sì ti jẹ́ pé o ti ní pírẹsìpù tó fi lè takò wọn fún òtó bẹ́ẹ̀ ẹ sọta ni lẹ́nu ṣé mo ní mo gbọ́ yín àbí mo ní mo rí dákun máa ti sẹ ṣé wọn máa sẹkọ ọmọ bá sẹ lọ ọjọ́ bó ti ṣe jẹ náà mẹsìjọ bọ lójijì ike wọn sọ̀rọ̀ rẹ̀ láì dáa ẹni tí ó bá ti tẹsí islam yìí tó bá jẹ́ pé ó fẹ́ kí wọn sọ̀rọ̀ rẹ̀ dáadáa ò ní lè ṣe àfi tí ìbá ṣe Yorùbá wa yìí ẹ máa gbọ́ àwọn nọ́ńsẹ̀nsì ọ̀rọ̀ tí wọ́n máa sọ láti fi lé ọ̀jìnà sẹ́sìn ó ti alákatakítí ẹ̀sìn ó ti gba wèrè mẹ́sìn àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa pẹ̀lú àwọn ọmọ wa tó wá jẹ́ pé ṣòkòtò àbúrò wọn wọ́n ń wọ̀ ní ìsìn o gbogbo bọ́ọ̀sà ṣe tánìṣì méjì ẹ̀sìn ni yorùbá máa ṣe ìdí ìrùn tí lèyìn fi sọ pé ẹ̀rú ń bọ̀ wọn kì í nọ́mbà burúkú yorùbá gbà wáyé ẹ̀sìn ewu àwọn àti ẹ̀sìn àti ká sọ gbogbo ẹ̀sìn dájọ́ yọ ní ti máa wù yorùbá nù tẹ bá fẹ́ ṣẹ̀sìn lódodo àwọn ò ní fáìnì tèzì bàbá àti màmá rẹ àwọn náà kọjọ́ tà rẹ gbogbo ẹni tó súnmọ́ gbogbo wọn wọn á fi hàn pé o lọ́tà méjì láyé ju àwọn lọ kí sípò pa án lọ́mọ o sì jí wọn lówó gbé o àmọ́ à á lè dẹ́jú lẹ́kọ́ ọmọ aṣerú ẹ̀sìn alákatakítí báyìí lójú wa ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam lẹ̀sìn akátakítí tóbi yorùbá ṣe wà nù ẹni tó bá fẹ́ rẹ́sìn sí láàrin yorùbá yìí ó tẹ̀ ní ká gbogbo nọ́ńsẹ̀nsì náà máa ń sọ òní kà kù kọ́lọ̀ wa tó wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ sẹ̀sìn ṣùgbọ́n gbọ́ ọjọ́ pé kò tí ì ọwọ́ rẹ̀ ò tí ì tẹ́tí kò lè dára rẹ̀ bọ́ àwọn bàbá yìí ó lo nífẹ̀ẹ́ nìkan fífún yín sáǹpù ó ní òun òun jẹ́ ọmọ tó fẹ́ràn research púpọ̀ títí tó ń fi wáyà institution wọn máa ti ń jẹ́ súnà ẹ̀sìn bá a ti báwọn bàbá wa bá a ti báwọn bàbá wa ló náà ń sè òun jẹ́ institution lọ́lọ́run tààmù òun bẹ̀rẹ̀ sí ní ṣe súnà bí bẹ̀rẹ̀ sí ṣe súnà tó ń bẹ̀rẹ̀ sí ṣe súnà báyìí tó ń wálé àwọn ogi ọ̀gàn kóun tún ra ṣàlàyé fáwọn bàbá màmú náà ikú ọlọ́mọṣẹ́ ọlọ́mọṣẹ́ wà lìjẹ́nà tí bàbá àtìyá rẹ̀ ò ní wà lìjẹ́nà ṣebí bó ṣe máa ṣe yín nu tó rọra nanu léwájú àfa nígbà tí èyẹ ti wà nógò láti rí rẹ bò tó afọ́gò mọ́ra rẹ lórí ni bọ́rọ̀ ń ṣe rí nu ó ní tí bàbá bẹ̀rẹ̀ sí fáyọ̀ màmá òun wá ń ta lékulẹ́já ẹ̀ mà kí kápítà nìyẹn so òun lòun àbá màmá kó ọjà lọ sẹ́kù látọ̀kánná àwọn àlùwà wọn yìí lékulẹ́já ni ó sì máa kó lọ èkó òun á ronú pé ṣé kìí ṣe pọ̀ ń dáràn báyìí tí wọ́n bá dáràn ọ̀ràn ń dáhùn torí òun ló ń kó raw material lọ sí kò raw material lẹ́kulẹ́já ó ní ẹnìkan kan sọ fún un òun rí i pé pọ̀pọ̀pọ̀ tí ẹ̀ bá làkà ẹ̀ pẹ̀lú pò ń sẹ̀sìn gidi ó ní ọlọ́lọ́ mọ iye ìṣòro tó ń bá pàdé àwọn èèpẹ̀ ń kọlura wọn ni pé àwọn ọ̀rọ̀ máa bú láyé tó torú orí just because of ẹsẹ̀ tì òdodo kí wọn lọ́nà àbáyọ fún ru wọn wàláì ru wọn pọ̀ bàjẹ́ èyí tá a bá gbọ́ la gbọ́ kódà ó ti débi pé tó àdúrà lèèyàn máa fi ràn wọn lọ torí mélòó lẹ fẹ́ dáhùn mélòó lẹ fẹ́ dáhùn sí lọ́kùnrin mélòó lẹ fẹ́ dáhùn sí lóbìnrin ní ti ń kojú àwọn ọmọ nítorí pé afẹ́fẹ́ sí so nítorí di eléyìí àfàdúà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ọwọ́ wọn ò tí ì tẹ́tí wọn ò lè dábọ́ra wọn àwọn bàbá màmá yẹn wọn máa lo influence pé àwa là ń sìn tọ́ èyí tó sọ fún ọmọ pé kó kó jáde kó lé òun kọ́ tí wọn ti bójú wẹ̀yìn ọdídí ọmọ láyé tá ń jí ọmọ gbé tá ń jí bàbá àti màmá gan gbé so ẹ rí i pé ìkórìíra ẹ̀sìn òun ló lágbára jù nínú gbogbo ìkórìíra. lakum dinukum waliyadin bóun ni kèfèrí ṣe lè má tẹ́yìn tẹ́ sẹ́sìn gidi òní mà pé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ẹ má bà tiwa jẹ́ mùsùlùmí làwà torí délé abẹ́lọ́n kọ́lọ́n ẹlẹ́dàá kó túbọ̀ tí àti tẹ̀sìn ní rọrùn fáwọn mùsùlùmí àwọn baba mama tí ò lágbọ́yé ẹ̀sìn ọlọ́run dàkún fàgbọ́yé ẹ̀sìn fi tà wọn náà lọ́rẹ kí wọ́n lè fi àwọn ọmọ wọn lọ́rùn lẹ̀ káwọn ọmọ lè sin lọ́n bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àwọn ọmọ náà ọgbọ́n làákàì òye téèyàn fi bá òbí tí ọ̀lẹ́sìn lò tí ilé èfi dàrú tí mọ̀lẹ́bí èfi fánká ọlọ́nkọ́ bá fi tàwọn ọ̀dọ́ wa náà lọ́rẹ ẹ̀sìn Islam ọlọ́run ọba kó tún bàbá wa tàn ká kó jẹ́ kó gbalé kó gboko kó gba gbogbo àyíká yìí sunna nebo muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́run ọba kó tún bàbá wa gbéga ọlọ́run kó paná adẹ́bọ̀rẹ́ àwọn ọ̀tẹ́ẹ̀sì islam àwọn ìta àmà àti ìta àmà ọlọ́run kó rẹ̀ wọ́n lẹ̀ ọlọ́run kó rẹ̀ wọ́n lẹ̀ ọlọ́run kó rẹ̀ wọ́n lẹ̀ kó má wọn ò lè gbérí ọlọ́run ẹlẹ́dàá kó túnbọ̀ gbàdúrà wa kó ràn wá lọ́wọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك